أعوذ بالله من الشيطان الرجيم أبا أبا الفلاني ẹdákun ẹ bá ti ṣe mọ ẹdákun ẹ ẹdákun ẹ faramọ́ fún mi ẹdákun. bisimilahi rahmanirrahim. لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم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 ọlọ́run sọ yín. àbáwa àbáwa àbáwa musa bàbá yàgò fúlàní bàbá fúlàní ó dẹ̀ ẹ̀ má bínú èmi ní n ṣe kámákámá ni eh. bó bá wá jẹ́ bẹ́ẹ̀ yín wá sí bẹ́ẹ̀ tí wá wí. bismillah ọ̀sùn padà. ibẹ̀ bá fún mi ìkọ̀. ọ̀dà a'udhu billahi minash shaitani بسم الله الرحمن الرحيم وبه نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يغفر الله لنا ولكم آمين ọ̀dà torí àfa àmọ́sí ajé ń fi ká بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على إن أولياء الله لا خوف عليه ولا يا سنة الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز zúlẹ́dẹ̀. ọ̀dà torí àwọn àtìjà ní àtàǹbẹ̀yà yìí mo fẹ́ fi ti bàbá arábíù kí n fi kó lẹ́sẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالات الله ويخشون الله يخشون أحدا إلى الله وكفى بالله حصيبا ما كان محمد ما كان محمد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما سر نجاتي للأنام أيا فيد العلوم يا صلاتي àyà ibùdó sàádàtì yà sọ̀láàtì àyà amúni wàkùnmáni sọ̀láàtì salamu alarifai zidi salama salati ahmada gawthul anama ya la shaba ili shailuni ننصر محمد بعيوني يا على شمائل زيلوني ننصر محمد بعيوني يا لصفا ولإرفاني أهل ديار سماني على القريب سماني سلوني بأهل الجيلاني روح شمائل ننصدني shubali ma'adi nan zuguni kafa zuhadi nan zuguni nuru sulalati adinani bi ahamada sheikh solaji sakiya bizaji lazazaji sakiya bigairi anati ilahi bisidil jilani bi ahamada sheikh solaji habuli ilahi fatayati musinati muminati bil awliyahi rabbani ruha shamayil afrika mahin dugatil amerika bishia birosodi mefiga sani haji siru rahamani mazala kolibi labbeika masala kọlibi labẹyika labẹyika labẹyika sa arẹyin labẹyika labẹyika sa labẹyika labẹyika sa arẹyin tẹsulu sawagili bi hawaka sani hajj fari zumeidani yahya solati kadi bogo yahya solati kadi bogo. من مشربكم من مذهبكم من مشربكم من مذهبكم ناولي تواهي فائدتكم دوام بزيدلي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله الله الله Allahu Allah. Asalatu ala nabi sallallahu alayhi wa sallam. Asalatu ala nabi sallallahu alayhi wa sallam. Asalatu ala nabi sallallahu alayhi wa أعوذ بسم الله الرحمن الرحيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين كل نزلاتي صلاتي ونسكي بابا وما وما ومماتي وما وما ومماتي لله رب العالمين صلاتي وتسليمي وأزكى تحيتي على الوسف المختار خير البرية صلاتي وتسليمي بابا وأزكى تحيتي alalimusitọfa le mọkutari kayiri libari yati. rabi ni kọdi alimtu. ahalan wa sahalan. biladi kọdi kaana mini. ayakumọlọ. min zunubi wa maazin. inna nafsi gararaji. Ya إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا ya láì fàfù àlè yá ìláì. ẹ dákun ẹ máa wí nítorí ọlọ́run. rọ́bì ele kọ́ni alimudu. bílẹ̀bì kọ́ni kánà mi ni. من ذنوب ومعاصي إن نفسي غررتني يا إلهي فاعفو عني عفوك اللهم عني خير شيء أتمنى وإذا لم ترد عني وإذا لم تعف عني فبصلي في رجائي فلنفسي لا تكلني ليتني كنت جمادا أو نباتا أو ترابا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا مطلقا أو حيوانا لم أكن إنسان كلا ليت أمي لم تلدني أنت من قد كلت حقا عندما قد كل دهاك عندما قد كل دهاك في جميع المذنبين ادعوني لا تدعو غيري في كلاء وجلاء في سواد الليل ادعو وأنا رب المجيب ادعوني عبدي تجريني يا إلهي إني أصيت أو صريت في العبادة ولقد كنت أتعد فيها بالأمر عندك هو تصديق بالله ربك إنك بشهادة فرض علي يا إلهي ẹ̀dá kun ọlọ́run ló tóbi. Allahu akbaru. mo gbé gbogbo ẹ̀yin abiyamọ dáadáa. bákan náà. ayakum Allah. mo gbé gbogbo ẹ̀yin ọ̀sọ́rọ̀ ẹ̀yin sàmárì. akramakum Allah. ayadakum Allah lọ́sẹ̀. tọ́lọ̀ ni ẹ máa nífẹ̀ẹ́ ọlọ́run látara wa láì níṣẹ́ eré kan ẹ dákun ẹ sì pẹ̀lú iwájú ọlọ́run kò sí bí wọn ò ti lè pè é ń gbogbo olúkìlù kó sọ̀rọ̀ kì àmọ́kẹ́sẹ̀ rú lọ́rin. àyà tó mọ́ lọ. ẹ dákun ẹ sì pẹ̀lú iwájú ọlọ́run ẹ bá gbé títóbi fọba tó ní. Allahu akbar kabira. ìkẹ́ ọlọ́run ọlọ́lọ́hún orí ajẹ́jẹ́ tó ọlọ́hún bá mo bá nẹ́bí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo ẹ̀yin afọ àlálá tá a máa fi ó kọ́ yín gba níwájú ọlọ́hún ẹ wulẹ̀ wẹ́rẹ́ wà ní ẹdẹ́ fìlà ní àwọn tí ẹ ṣe kọlù lára ń bẹ lára mo kí yín púpọ̀ ń kí yín lọ bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ láti rí ọkùnrin nì ọkùnrin ọlọ́run. akramakumullahu. warisul asrari bá a bá rí mọ́kọ́ ẹni ó jogún àṣírí àwọn babalá rẹ̀. akramakumullahu. bẹ́ẹ̀ bá ń wò wá èèyàn máa rí fọ́tò àwọn babalá wọn ní jalalatan haibatan harakatan sakanatan. ayakumullah. ayakumullahu. ẹni tí ń jẹ́ mọ́sàmí lẹ́tẹ̀ẹ́ tí náà ni àfáwà tó yá yìí àdámọ́lá wáyà ìtàn fún. ọlọ́wọ́n yàrá yìí pé. àmín. mo kí àbá wa tó jókòó tì wọ́n mo kí ọmọ ẹ̀yà mi káàbẹ̀ sadakala kúndìyà yé kúndìyà. àyà kọ́mọ́lá. káàbẹ̀ sadakala kúndìyà yé kúndìyà. baba ọ̀sán ọ̀tún fẹ́ kọ́mọ sí i sarakan la bumiya eh, eh. ye kọnbiya. aji ma nin nin jamasa mi létí yìí ń bẹ bàbá láṣìírí dà àwọn àṣírí wa náà nìyí. àyà kọ́mọ lọ. ọlọ́run tó fi kẹ́ wa ọlọ́run nígbà yín lọ́wọ́ wa. àmín. àwọn abẹ́rẹ́ ìfẹ́dù ṣoṣo tí máa pa iná ti bùkún ọlọ́run ní fi ṣe déédéé dodo yín ẹ̀ sì ah. dáadáa àmín. mo kí àwọn afa mẹ́yẹmẹ́yẹ. karamakumullah. látọ̀dọ̀ ẹgbẹ́ afa wa mọ̀ mo kí afa wa gàmbàrí. gàmbàrí. mo kí afa wa tó jókòó tì wọ́n. akaramakumullah. ẹ fẹ́ẹ́fẹ́. fẹ́ẹ́fẹ́. àtọ̀tọ̀ ni àkọ́kọ́ tí gbàgbọ́ lóhùn ní fẹ́ẹ́fẹ́ ẹ bá gbé títọ́ bí fún ọlọ́run. Allah. mo rò pé sífà ni. akaramakumolo. ní fẹ́ẹ́fẹ́ àmàmà òṣùfù wọ́n parẹ́ nítorí wọ́n sì máa fi fẹ́ẹ́fẹ́ ròyìn náà ní rúgbà. akaramakumolo. tí okú ẹ̀ yóò máa gbọ́ òun. akaramakumolo. mo kí àfáwa ti ń bẹ́lẹ́gbẹ́ wọn. ayakumolo. àfáwa awọ alimadidi. akarama kọmọlọ. bọba jó gbogbo ẹsẹ bọba rẹ kọ nlẹ tó gbogbo nǹkan dàbí ìdíjálẹ. akarama kọmọlọ. mo kí gbogbo ẹni tí ó ní kíw mo wá kẹyìn àwọn ọdẹbẹ ọdẹrọ gbogbo téèyàn bá níbí ọba ní kò ní gangan. Allah. àwọn ọkùnrin aláya ni àlọ́yàn. àyà kọmọlọ. bàbá wa rẹ ni tíṣàrà tiẹ̀ síbọ́ọ̀lẹ̀ tó tó tẹ̀mí mẹ́fà tọ́lá àwọn onírẹ́sílẹ̀ níbẹ̀ bá wọ́n tí wọ́n yọ kúnlẹ̀ ẹ̀rí kọ́ yẹn lòdì sí bọ́ọ̀lẹ̀ àmọ́kọ̀ gbọ́dọ̀ lómi nú. àyà kọ́mọ lọ. tómi bá bẹ́ẹ̀ mẹ́ òtítì ló bu túnú ni ọlọ́nsọ wa mẹ́. àmín. mọ wá kí òní nǹkan tó ní. àyà kọ́mọ lọ́hùn. yá musa. kọ́ọ̀lá rábìsì rálì sọ̀dìrí. wọ́n ti kọ́kọ́ lọ bẹ̀ ń musa yìí. حياكم الله أصطفيتك على الناس برسالتي يا موسى إني أصطفيتك للناس برسالتي وبكلامي وبكلامي وفوز ما أتيتك وكن من الشاكرين فوز ما أتيتك وكن mina ṣaakiri. wá lọ bí ìkejì pé kọ́lá ara bíi ṣẹ̀rálì. wàyà sírìlì amúrí amúrí ah, wàlúù ah. kìdà tán milisani. sehu musa. yafukahu kọli. mana. wajali wazira minyali. mana. arunafi osidunibihi aziri. وأشركه في أمري كي نسبحك كثيرا ونشكرك كثيرا eh. إنك كنت بنا بشيرا eh. قال قد أوتيت سؤلك يا Musa. kala nẹ́bí ọlọ́run kẹtọ́ ló ń sọ bẹ́ẹ̀ fún àfi Musa nìkan. àyà kọ́mọlọ. gbogbo ń tó béèrè a fún ọ akaramakumullah. aláwọ̀ wí bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ nìkan àbànẹ́bí musa. alayhi salatu wa salam. kò kì í púpọ̀ ẹ kú eríire tòní. alhamdulilah. alọ ni ẹ gbọ́dọ̀ nípa. ẹ sì dá àṣẹ àwọn àgbàlagbà kọjá. allah. lónìí ìdí ni bó ti rí. alhamdulilah. wọ́n níjà pa ọ̀ràn mú. ọlọ́mọ ẹgbẹ́ bàbá àwọn àtìyá àwọn máa rán mú ni. akaramakumullah àwa náà lábọ́ sọ̀rọ̀ tó ń wá rùú kì báyìí ọ̀dà òtẹ́ nílé bí mọ́dégbò pọ́nrán mú. Allah. bíjà bàbá wa rẹ́ni tí wọn kó bàbá la rẹ̀ yóò yọ gbogbo erí tẹ́nu àkọ́kọ́ nílé bí mọ́. Allah. ọba tí o ṣe ń bẹ mọ́ bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. Ìlọrin gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ bá ti ń gbẹ̀yìn bá kan tó bá ti dé lọ ni tó bá fẹ́ gbádùn rẹ̀ ságbèmí wọn ti ń gbẹ̀ ẹni kún wọ ọba yìí nìtọ ọdọ máa lọ wọdà nǹkan mọ. àyà kò mọ lọ. ẹ ní nájà warawara. àmì. ẹnà bá sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. àmì. ó kí bàbá wa ẹ bàbá wa ìmáàmù ta yẹrẹ ìta nàná ọlọ́run jaari yín pẹ́ alubarika ọ̀la alukur'an òkè ajá ní àgbà fún bàbá wa sẹ́wọ̀n kamali dín ní la adabi radiyallahu ta'ala anhu. àdúbàtò zamani. radiyallahu ta'ala anhu. wà ní ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá rí fọ́tò yìí èyí ó rò pé bàbá gan náà ni. Allah. ọlọ́run wọlé al-Qur'ani ọlọ́run ní jẹ́ kájú kú. àmín. mo rí gbogbo ń tẹ́ ẹ̀kọ́ fún mi mo rí pé ṣàdúrà fún mi ni. ìjọ làbákàrà tákàrà náà ń bímọ. àjọ àwọn àgbàlagbà là ń kọ́ àti ìrí dáadáa kan ṣe ọlọ́run má tán. ń tẹ́ tọrọ fún àwọn ìtọ́jú bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí náà àmín. mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí ọmọ àgbàlagbà olóko bàbá alámi àfáàwa olóko sẹ́wùn dẹ́sẹ̀ láti. rahimahullahu ta'ala. mo fọ́ kọ́ ìṣàdúrà fún bàbá wa ìmáàmù àgbà nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. àdàmàláwò hayà tàhó. ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ẹ̀ lọ Mẹ́kà lọ́dún yìí. àmín. ẹ̀yin tẹ́ tún fẹ̀rí sí ẹ̀ ń darí Mẹ́kà báyìí káàtọ́ da ọlọ́wọ́ fún mi akaramakomolahu. bàbá wa ìmáàmù àgbà ọlọmọsàjà àrí wọn pé. àmín. ọlọmọ àfi wọn lára balẹ̀ jù báyìí lọ. àmín. àpótí sọ fún yín kí ni fìtínà báyìí ẹ má dáná sí wa lọ́hùn máa ṣe Tijani. Allah. ẹ jẹ́ máa sọ agbádá mi fún ara mi. àwọn kan bẹ́ẹ̀ lẹ́nu lé tí wọ́n ń wò ta wọn ò sì kú òlé. wọn á ní kí ṣe ọlọ́lọ́ wọn tún bá wọn tún bá ṣe ti agbádá. ń gbéra rẹ̀ bá kankan wò ẹ dákun torí ọlọ́run ọlọ́wọ́ sàlékún àlùbáríkà. àmín. naam. ayakumullahu. bàbá wa ìmáàmù gbogbo olú lórí. adamala wahaya tahu. ẹ dákun ẹ jáse lílá bí fún wọn. bisimilahi rahman rahim ila fi kureishi ila fi imurita sita iwasayif. فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ọba àwọn ọba ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ wà ní mùtúmù ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ lọ Mẹ́kà lọ́dún yìí bẹ́ẹ̀ abájẹ́ kàábà kò sí ntọ́lọ́kọ̀ wọn fi ń jọ́lọ́kọ̀ wọn. àyà kọ́ wọn lọ. sọ̀rọ̀ kàábà lọ. وإذ يرفع إبراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ẹni ọba ti gbóko bàbá ọba ìlú Ìlọrin kó sábà máa ń ṣe ربنا تقبل منا إنك أنت السميع العليم. ẹnìkan wà lọ rí yorì ìwọ̀n ròyìn mọ́sálásí pé áá bẹ́ẹ̀ bá wo mọ́sálásí wa ní ìta kò tó kó wọnú ilé. Allah. ọba ọba àánú lọrẹ ọlọ́mọ fún wọn ní nǹkan ṣe. alhamdulillah rabbana taqabbal minna innaka anta sami oníhàlì. rabbana taqabbal minna innaka anta sami oníhàlì. kò sí dojo rí bẹ́ẹ̀. Ayakumullah. Ọlọ́ni máa ń yára gábẹ́ amílàtẹ̀ Ibrahima. Ilá máa ń ṣe fi hàn nàfọ́sáhù. Wàlákọ̀ ẹ̀dísí tọ̀fẹ́ iná òfin dúnìyẹ. Wà ilà òfìlẹ̀ à kìràtì làmìnà sọ́ọ̀lìhì. Ẹ dákun ẹja ṣe ní láfi kọ̀ọ̀kan fọ́ba ọba àlú lọ́rin àti agbègbè rẹ̀. Bismillahir Rahmanir Rahim lè ilá bí Quraish. إلى بإبره البشتاء والصيف فليعبد رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف نعم ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ní kí n bára ara wa sọ tọ́pìkì tí wọ́n fún mi kí lójúṣe òbí lérí ọmọ kí ni àwọn wàjibátù bàbá lérí ọmọ. Akramakum Allah. wọ́n tó wá kan wàjibáàtú ọmọ lérí bàbá gbogbo rẹ̀ yẹn yẹn ọlọ́run kó papọ̀ sínú Al-Qur'an. Ayyakum Allah. wọ́n nẹ́bí Lukumanu. aleyhi salatu wa salam. ní bọ́ọ̀mà rẹ̀ sọ̀rọ̀. وإذ قال لقمان لبنيه وإذ قال لقمان لبنيه وهو يعده لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في آمين أن اشكر لي ولوالديك إلي المصير ẹni ọlọ́pàá bẹ̀rẹ̀ ara rẹ̀ kọ́ bá kí bó ìdíkọ́lẹ̀ lukumanu lè bẹ̀ni. èyí tó kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ wa jìbátù fún bàbá lérí ọmọ òun ni kọ́pa ẹran fọ́mọ rẹ̀ lọ́jọ́ zuna. àyà kọ́mọlọ. níjọ́ mẹ́jọ kọ́pa ẹran fún yọ akọ anilema olódì yóò máa sábì ìwọ yóò sá máa wọ́n yóò lẹ́kùn. àkàràmà kọ́mọlọ. ẹlẹ́ẹ̀kejì kọfari fún un kọ́ wá gbẹ̀rún náà sẹ́rí skéèlì dèédé góòlù tó bá wà kó fi ṣe sàárà. ìdí tó lẹ́lùkùmánù lìbùnìhì wà wáyé ìdùhù yàbùnáyà látúnṣìrìkì bíláyì ìnà ṣèrìkà ládùúgbò àbí. bọ́bá wa fárí fún un kọ́ wá fún lóko tó dáa kọ́ wá nu oko ọlọ́run mọ́kànlélọ́gọ́rùn tàbí kọ́ wá nu oko anábì wa muhammadu. sallallahu alayhi wa sallam. nínú àjìbátu bàbá lérí ọmọ ẹni. ibi kọ́ lálùkùmọ̀nù líbùdí yìí yá bùnáyà. bọ́bá wá di ìpò ọmọ ń dàgbà bàbá ọmọ wa rán ọmọ rẹ̀ lọ ilé yóò fún lówó tí ó fi kẹ̀kọ́. khairu ma wàrà sáré jà baba. adamu sọ́lihun wa husnu sanahi wa khairu mina dana niri wal awraki fi yaumin fi shiddatin awrakahi tilka tafune wàdínù wàlẹ̀ àdàbù sọ̀líhù láàyè fúnìyàn ní hàtàlẹ́kọ́ọ̀hì ìní àdàbùtù yabuna yasogira. baba. kunta yauma. alọ lọ maka lọdun. tó a fili kú bọ̀rọ̀ ayi. o ti fẹ́ ma fana sí mi lẹ́yìn. wa isa ma ada tanafusa kalife. baba. zakebira fi zumura tili ka o ga. Ah, ẹ̀yin ọlọ́run bá mẹ́la rẹ̀ kọ́ba kí bó sí ọlọ́run. alahu akbar. baba gbọdọ̀ fọ́ ma rẹ̀ lẹ́kọ̀ọ́ ọgbọdọ wa máa tí ọmọ ṣe lójú ọmọ. adamu sọlí hàn. bàbá tó fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ò ń gbé yàrá kan ọ̀hún afẹ́yàwó bímọ mẹ́rin. àkàràmọ̀ kó mọ́ lọ. ọwọ́ mú ọ káká ọwọ́ aláwọ̀ ọmọ kéré. ìlànà ìlànà. ọ̀ràn ti má sọ kó fi ta gàgá kó fi ṣe hijabu. àkàràmọ̀ kó mọ́ lọ. ọwọ́ àpò ya mọ́lẹ̀ ní gbogbo ọmọ wa ń pẹ́ má lù yá mi má lù yá mi mọ́. kò yé bàbá ọmọ òní kákáká. àwa dé tẹ ọmọ wa ń sọ fáwọn ẹ̀yọ́kù rẹ̀ bàbá mi bẹ́ẹ̀ bá rí bí ti lù yá mi lóru lónìí ni wọn san léyìn lẹnu ní san léyìn lẹ́nu ní san léyìn lẹ́nu. àdàbò. صالح وحسن سناه وخير من الدنانير والأوراق في يوم شدة أو رخاء bọ́mọ bá rí fọ́tò kan lọ́dọ̀ bàbá yóò pírátìsì rẹ̀. àkàràmọ̀kọ́ lọ. bàbá gbọ́dọ̀ máa ń tí ó máa ń ṣe lójú ọmọ ayakumulọ. èyí ló ṣẹlẹ̀ lójú anabi wa muhammadu. sallallahu alayhi wa sallam. látọ̀dọ̀ jaabiru baba dẹ́bi. kọ́ọ̀lá jaabiru bùnà abudulayi radiyallahu anhu maali zawjatihi yawma fara alhamdulilayi arabtu bi wajigi nabi sallallahu alayhi wa sallam alijo a fàálì ń dàkà mí ṣe nǹkan láti sọ àmì ṣe ìrírí ìwà náà kọ fásabá tí òun àṣìlá àti tọ́ àmọ́. ẹni ọlọ́pàá ń bẹ̀ lára rẹ̀ kọ́ ń kí bó ọlọ́run. Allahu akubaru. Wọ́n ń gbé Gẹ́sùwátúlẹ̀ Àndẹ́kì lọ́wọ́. Ó sì ọlọ́run wá sọ gíga títí ebi dé. Bébí bá ti ń gbó ń ṣe ọlọ́run. Yóò jó kó kalẹ̀ yọmọ wa mú yẹpẹ̀ yọmọ dàtẹ́ra rẹ̀ báyìí. Allah. àwọn tí wọ́n bá máa ṣe sí oṣù ọlọ́run wọ́n máa pe ebi dé. Allahu akbar. jábìrù wa ń délẹ̀ lọ́wọ́ lọ́lé lọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ́wọ́ ní rẹ̀ ìyàwó mi so ní nǹkan lẹ́lẹ́ ebi ń pọ̀ sí ọlọ́run. Ayakumullah. Ọlọ́run jáde ìyàwó rẹ̀. Àmín. Gbogbo ìyàwó rẹ̀ ní bímọ rẹ̀. Bẹ́ẹ̀ bá wò nu Al-Qur'ani. Bọ́lá ń bá ń sọ̀rọ̀ Záwùdù ìyàwó rẹ nù ni. àyà bọ́wọ́lọ́. sáwùjú yutilaku alẹ́lẹ́mọ̀rẹ́ àti wàrẹ́rẹ́júlì. àkàràmọ̀kọ́wọ́lọ́. a máa lọ sáwùjú fọkùnrin a máa lò fọbìnrin rẹ àmọ́ bí ọlọ́run bá ti lo ìmúra àtù obìnrin bú ni. àkàràmọ̀ kó ń lọ. aláàbí dárábà aláàkú masala lèlílẹ̀ dín náà káfọ́ rumura atẹnu yìí. ìmúra atẹnu yìí wà múra atẹnu tí kánà tá dáadáa àbùdé ní mi ní ìbádìínà sọ ilé hẹ́lì. fàkánà tá hùmá fàlámúyò kìnìyà àníhùmá mínà lẹ̀ ìṣe àhà wàkìlà dìkùlà ọ̀nà ràmà dàkìlì ẹ̀rí kóbìnrin búnú ni mẹ bá tún lè wo tà bá ti àdá anita bá ti àdá àbí iná àbí wọ́n jẹ bá. ani ó máa lò ó wà máa kà sábà sàyẹ́sílá na ranza tàlábì wà múra tù ú àmà látọ́lá tàbí fi ìjì ìdí ha abùlù mímọ̀ ṣẹ̀dá. ẹ̀rọ ọlọ́mọ mẹ́la rẹ̀ kọ́ bá ń ọlọ́run dáadáa àbábálà ń bá lò záwójú ó lè gbé wá ní jámù kó jẹ ní aṣèwájú obìnrin rẹnu ni. àṣìwájú tó hàrà tún. wọ́n ṣe àṣàrà nàbí yìí ìlà abáde aṣèwájú àdìsá. àyàkọ́mọ́lọ́. obìnrin rẹnu ni. jábìrún bá lọ́dọ̀ ìyàwó rẹ̀. àkàràmọ̀kọ́mọ́lọ́. ó ní rẹ̀ ìyàwó mi sọ ló jẹ ńlẹ̀ olóhùn ah, ní pẹ̀tẹ̀ òun ní lábò. àkàràmọ̀kọ́mọ́lọ́. lábò tó da ń bẹ̀ ńlẹ̀ la ilaha illallah. ọ̀yà gbé kaná lábàgbọ́mi lábò kaná òun sì lọ bùkọ́ tó rù. akaramakumullah. nìyá bá wà mọ́ bùkọ́ lọ́ba dúnbù rẹ̀. wàzàbà àti wá sílẹ̀ àti dọ̀ àmọ́ fatawa jàjábí ilàlẹ̀ àǹdàjì wà nàbí sallallahu alayhi wa sallam tètèkù tura wà kànáà la wà ládàáni. ọ oh, adakọ anabi wa muhammadu ẹ yorùbá anabi wa muhammadu ẹ wàkánà lòhùn wàlàdà ẹni. kí abiru ń jọ́nà ọmọ méjì ló bí láwọn ọmọ kéékèèké. fàkọ́lá àdùnmọ́lì lè àkàrí ìlà orí kàkẹ́ ìfà sábà tí ò ní ṣáàtà. ìgbà tí à ń dún mú ògùn kan lóbi ìjọba pé bá a máa ń padì ẹ tọmọ bá ti dàgbà mọ́jọ wà mẹ́ olójú ń tà ṣe lọ́mọ lójú ọmọ eke. àyà kọ́mọ́ lọ. ìyàwó amọ́gùn kan ń dún mú rẹ̀ ẹ̀gbọ́n wò àbúrò wò. sábà àti umi ṣáàtà. ọwọ́ parí ẹ̀ ìsọ̀njẹ lọ́wọ́. fasaba hu fama sahara ti umuhu ila wa lidu yasi lumina libi zabi faso ti umuhu faaro basabi u fawakọ fi tanuri famata. ẹni ọlọ́ba ń rẹ̀ kọ́ba kí bò ń sí ọlọ́run. ẹ̀gbọ́n bá wa sọ fọ́ búrò ó ní jẹ̀ǹfin hàn bí àmì tó ṣe bó ti ṣe bó bu kọ. Allah. jẹ̀ǹfin hàn ẹgbẹ́ wọn sọ fábúrò pọ́yá tún sùn. àbúrò wa sùn ọba lè mọ́ bẹ́ẹ̀ ó rò pé ń tọ́ da ni àhùn ṣe. Allah. kò mà yàtọ̀ láàrin ẹranko séèyàn. Allah. lọ́bàdàdù àbúrò lọ́bàdàdù múlẹ̀ lọ́bàdùnmú rẹ̀ famata. ẹ dẹ́kun ẹni ọlọ́mọ mẹ́la rẹ̀ kọ́ba kí bó ṣe ọlọ́run. alahu akabaru. inúbu rẹ̀ ẹ̀jẹ̀ bá sàn. ilaha illallah. ẹ̀jẹ̀ ni ìyá rí i pé ha kí lélẹ́yìí ìyá bá sáré jáde lọ́ba rí i pé gbọ́n ló dùnbù wa ó ní bẹ́ẹ̀ ti dùnbù òbúkọ lèmi náà dùnbù rẹ̀. àyà kọ́mọ lọ. ẹnu pé ìyá kí bó ṣí lọ́ba náà bá tún sáré ẹ̀gbọ́n bá tún sáré agbada búrẹ́dì tí wọ́n ti gbé kiri iná tó ti pẹ́ yẹ kó wọ́n bẹ́ báyìí lọ́ba tó bẹ́ sínú agbada búrẹ́dì. fàmà ta fàkàzà túmọ̀ wájà lìtùmọ̀ fìlíbẹ̀ yìí ti wàdàrà fìtùmọ̀ wájà gàtà bàtọ̀ àmà mi àlẹ́ ajílí nabi yìí sallallahu alaihi wasallam. sẹ́kùn tó kọ́bìnrin mi kò da oúnjẹ dúró obìnrin bá ọba mọ àbúrò ọwọ́ ọ̀sẹ́gbẹ́ gan ọmọ ẹ̀gbọ́n ọwọ́ ọ̀sẹ́gbẹ́ gan ọba fasọ́bò ìbámu yẹ lọ ebi gba nabi. sallallahu alayhi wa sallam ẹ̀dá bá yorùbá nabi wa muhammad. lafadi waladati aminatu nasifa. wamakatu nabi kudirati taala. wamatu nabi kudirati taala. ẹ̀dá kọ́bìnrin wo ló lè ṣe bẹ́ẹ̀. Koko ọbẹ̀ yọ fọ. ìwà gbóyè lọ ìdáná. kódà kò má kọ́ máa kankan kú. فأتى بالمهاجرين والأنصار إلى دار جابر وكانت صغيرة فقال النبي صلى الله عليه وسلم يا ibu أتحب أن يصلى دارك قال نعم bí wọn náà bá máa gbé gbogbo tí ń ṣe ọ ní bàánújẹ ó ń ṣe ọlọ́run rí ó sì kápá kó kú dànù ń bá yorùbá nẹ́bí wa muhammad dáadáa sallallahu alayhi wa sallam. asọ́nṣe ọlọ́run ti rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ níyàwó jábìrì bá wa sọ fún jábìrì pé oúnjẹ ti rẹlẹ. fata bilimu ajiri náà wàlẹ́ asọ́rin aṣarata aṣarata. ó sọ ọlọ́run ní dáṣe ń bẹ̀ ni pé muhajiri márùn ansọ́ọ̀rì márùn. káwọn mẹ́wàá kí wọ́n máa jẹun báwọn mẹ́wàá bá jẹun tán kí wọ́n tún lọ káwọn mẹ́wàá jẹun. báà. Ah! الأنام على ركبته فقال النبي صلى الله عليه وسلم يا جابر أتحب أن يسأل دارك قال أنام ادعي أولادك ادعي أولادك àwọn ànsọ́rù jẹun tán mọ̀hájìrì náà jẹun tán àwọn akùjáde òkú sí ọlọ́run Alọ́lọ́wọ́ lè wọ. Ọ̀sẹ̀ ọlọ́run ni ìní jẹun lè pe àwọn ọmọ rẹ wá. Ìdí àwòládàkà. Ẹni títí ànábì wa Muhammad bá ń bẹ̀ lára rẹ̀ kọ́ bá Yorùbá ànábì. Ìdámá ṣíta fi dàrẹ́ èyí tẹ̀sí àdì. Fàkàfìrí bí sọlá ti àlá Muhammad. Fàkàfìrí mi sọláàtì àlá Muhammad. jábìrù bá sáré lọlé ó ní rẹ̀ ìyàwó mi àwọn ọmọdà. wọ́kọ́lẹ̀ tí ń lò ó ní wọ́n sùn innahum niyamu. sọ fún sí ọlọ́run pé wọ́n ń sùn. fakabara nabi sallallahu alayhi wa sallam bi dhalika wa qala walladhi nafsi. wà á kabara nabiya. wà á kabara nabiya sallallahu alayhi wa sallam. فقال والذي نفسي بيده لا أكل إلا ماءه فرجع جابر إلى زوجته فقالت دونك وإياهم فدخل البيت وكشف عنهما الغطاء فوجدهما بالحيات متعاتقين فقعد أحدهما عن يمين النبي صلى الله عليه وسلم أن يساره والآخر أن يساره فأكلوا فأكلوا النبي صلى الله عليه alayhi wa sallam. ẹni ọba bẹ́ẹ̀ lọ Mẹ́kà lọ́dún ìkọba yòókù sí ọlọ́run. jábìrù bá dé ọláwọ̀ ọmọ ti sùn ó ṣe ọlọ́run ni mo fi bọ́lọ́run ti ṣe mí búra ìní jẹun àbí bí n bára wọn mọ̀. Allah. ìyàwó ọ̀sán kankan fọ́kọ́ pọ̀ mọ́ ti kú. ó ṣe ọlọ́run sì ti rí i ẹni tó yẹ pé nítorí ni lọ́mọ rẹ̀ fi kú kó sì máa pé kankan ṣe wù. ìbùdó tó yí bú nàlá àfàtẹ̀bí òun ni. bí bàbá bá nífẹ̀ẹ́ ọmọ ó di dandan kọ́ ọmọ náà nífẹ̀ẹ́ bàbá ẹ̀. yóò bèbè kò mú lọ́hùn. ẹ wá wọ́n tó ṣe ọlọ́run ti lò jẹ́ nẹ́bì. wọ̀yẹ kí fìrí là kún dùnú bá kún wọ́n lọ ògà fún rúrọ̀ yìí. kàkàdí yẹ kúrẹ́ sùn lùmínà àṣìṣ حريص علي ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ó ṣe ọlọ́run ó sọ fún jìbìrì nù ó ní kí ìyá yìí tó débi rẹ̀. Allah. jábìrì ọmọ kankan ó ní má jẹ́ jábí wọn bàjẹ́ bẹ́ẹ̀ ni méjèèjì padà sára àwọn ọmọ náà. ayé ọkọ lọ. ẹni ọlọ́run máa ń bẹ̀rẹ̀ ara rẹ̀ kọ́ máa ń kí bò sí ọlọ́run. yàgò rasulu mi ní àbàsíkò. ọgbà bá. yóò tún séjì rẹ̀ láìpẹ́ yìí. àṣìṣù alẹ́ ìmọ̀ àníto. àríṣù ni alẹ́ ikú bílímù mi ní nàrọ̀ fúnrọ̀ yìí ìyàwó bá ń lọ ìyàwó bá ń lọ ìgbọ́kọ̀ eh, mi ọmọ wa fẹ́ bọ̀ nínú jẹ́. ìyá kọ́ wọn lọ. sọ́sì ọlọ́run ò lè jẹun yìí má báyìí. ń kásọ kú ò lójú ọmọ lọ́ba ara wọn méjèèjì wọ́n bá lọ́ mọ́ rárá wọn wọ́n lọ́ mọ́ rárá wọn wọ́n dì mọ́ rárá wọn. ìbámu bàbá kan dànù yá o máa bí iná kan bá ti fàáyì lẹ́hùn sọ̀bùrà wá sí lẹ́hùn sọ̀dẹ̀rà bá fọ́ọ̀mù rẹ lẹ́kọ̀ọ́ gidigidi. àyà kọ́mọ́lá. kó lè bá nísìnyí mọ̀ ọ́ dàgbà. àkàrà wọn òun kò wọ́ kà aṣọ ní hundred thousand ìwọ ni. àdàbùtù yàbù náà yàsọ gíra wọn ta ya wọn máa ń tọ adúfilè kò bàrà yìí. bàbá. wọ́n yìí dá má àdáta nàfùsákà àlìfẹ́ sákẹ́bìrà fi sùmùrà tìlí gàwùgà yìí. aṣọ mélòó lójoogun mi kọ́ bọ́ọ̀dù bàbá tiẹ̀ tọ́wọ́ ṣe débi ara rẹ mọ́. ìní àdàbùtù. bọ́ọ̀ bá fẹ́ sinmi kọ́ máa rẹ lẹ́kọ̀ọ́. ẹ̀yà kọ́mọ́ lọ. bọ̀bá wa kọ́ lẹ́kọ̀ọ́ tó fún lẹ́kọ̀ọ́ tọ́lọ́hún wá fún lẹ́kọ̀ọ́ ìgbé ayé wá fún lẹ́kọ̀ọ́ tí ó máa fi jẹun ọparí iṣẹ́ tiẹ̀. Allah. bàbá tí ó ṣe gbogbo eléyìí kò tún wá kẹwù sọ̀rọ̀ kọ́ pariwo báwọn ìyá rẹ̀ ní wọ́n ti máa ṣe ìyọ̀ ọ̀pọ̀ mọ́ àwọn bá ṣe ń tí ọ̀dá wa kíbò sí. Allah. kò ní ti mú wa ní lágbájá ṣe báyìí àṣé wọ́n ń gbà kú lọ́wọ́ ayé ni. ilé àdáwùjù yabuna yasọdira kúntàyà ọmọ tó àdùfìlì kò bára yìí kúntàyà ọmọ tó àdùfìlì kò bára yìí. mo wá tọ́jú rẹ ìwọ ọmọ ọyà gbèsè mi la. bàbá ó lè jẹ gbèsè nítorí kó lè bá kẹ́kọ̀ọ́ àkàràmọ̀kọ́. àwa di pòfẹ́sọ̀ ogun mọ́tò àwa di bàbá rẹ̀ kó tó wọ́n ṣe pínpínpínpín. ìní àdàbùtù yàbùnà ìyàsọ́kìlá kó tàyà ọmọ tó àdùnfilẹ̀ kó bára yìí. bàbá ń tọ́jú wa nítọ́jú pé kó wọ́n kú káwa máa bẹ báwa bá fẹ́ máa tọ́jú òbí a máa tọ́jú òbí pé wàhálà wàhálà rẹ fẹ́ tó ọfẹ bára rẹ sínú kòtò náà. wọ́n yí dà má àdán àtàná fúnṣà kan àlìfẹ́ zakabira fi ìsúmúra tí ìdá ọ̀gá. ẹ dákun ẹni ọlọ́mọ mẹ́la rẹ̀ kọba kí mo ṣe ọlọ́run. Allah Allah. mo parí ìjì bàbá lérí ọmọ. ayé akumulọ. ọwọ́ akọ ètò ọmọ lérí bàbá akaramakomolahu. làlùbáríkà fi wọ́n láyé. ilaha illallah. gbogbo ọmọ àwọn ọmọ aka gbogbo nǹkan lérí owó. láyé haruna rasidi bàbá dàbí lóhùn. abasa rasidu adida mawalidi wakana láyé ta wa dọ̀hùrù lọ́dún ilà bímá ìmùsàkínì famanahu sunjanu mi idakala nari ila sijini. فأخذ الوالد الماء وسخنه ليلا على الكنديل ẹ dákun ẹni ọlọ́ba ń bẹ̀ láàárẹ̀ ìkọba kí bó ọlọ́run dáadáa láyé haruna rasheedu ó mú bàbá sẹ́wọ̀n ọmọ mà sẹ́wọ̀n àwọn méjèèjì ń bẹ lẹ́wọ̀n bàbá ò sì ní fomi tútù sàlùwọ̀lá bàbá ó dìde lóru ẹ wo tọ́mọ àyẹ̀wò mi tó ti gbé rí ire wọ́n wá mọ àwọn méjèèjì sẹ́wọ̀n ọwọ́ adásùkò tí bàbá dìde tí ó kírun lóru. ọmọ wa lè má bẹ́lá tí wọ́n tẹ̀ sẹ́wọ̀n ọwọ́ abomi sínú àgé ọwọ́ ajé abẹ́lá yẹn ó gbé omi yẹn sínú àgé ọwọ́ afọwọ́dì báyìí láàrin wákàtí mẹ́ta. ẹni ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá kí bó ṣe ọlọ́run. Allah wa qada rabbuka Allah. تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف فلا تنهرهما وقل لهما قولا كريما bí bàbá bá wá dìde lóru omi ti wá lọ́wọ́ Allah. bàbá wa wo ọmọ gbẹ́ngbò ló ti rómi gbé kaná. Allah. ni kì í ní ìlú. tí ń bẹ́ẹ̀ nú ẹ̀wọ̀n ni mo dọ́gbọ́n ẹ̀ tó kó ma pé ẹ̀ ní fomi tútù. Bàbá wa mo máa gbé nínú ẹ̀wọ̀n náà. Nínú ẹ̀wọ̀n náà. Ìní àdàbùtù yàbùrẹ̀ yàsọ̀gìrà. أنت يوما تعد في الكبراء كنت يوما تعد في الكبراء. ṣé bí bàbá rẹ kí mo sì gbé ọgbẹ́ wá wá pami fún mi ìfọ́tí ló fi lé. Allah. àtẹ eyín eyín iwájú bàbá kan. la ilaha illallah. Baba wa mú omi nú ẹ̀wọ̀n yóò wá fi ṣàlùwàlá. Allah. àwọn tí wọ́n wá jọjọ́ mbẹ̀lẹ́ wọn wọ́n máa bí wọ́n máa bí bàbá mi bi ọmọ pé ń bo ti rómi gbé kaná. ẹ̀yà kọ́mọlọ́. ó ní àwọn kandu inú ẹ̀wọ̀n yìí ni. àwọn tí wọ́n wá mẹ́lẹ́ wọn wọ́n wá lè ṣe mítìnì. wọ́n bá wa kó gbogbo kandu yányán. a tún wá wo tó fi ṣe. Allah. ẹ dápẹ́ ni ọlọ́ba ń bẹ̀ lára rẹ̀ gbọ́dọ̀ kí bó ṣe ọlọ́run. wọ́n jẹ́ aláìná òun. حتى حصل له بعد شهونه سخونة فقال أبوه من أين هذا فأخبره فرفع يديه وقال اللهم لا تزيكه حر جهنم ẹni ọlọ́run máa ń bẹ̀rẹ̀ ara rẹ̀ kọ́ bá túbọ̀ sí ọlọ́run bàbá ó sì sàlù àlá lóru ẹ̀ wá wo tó máa ń ṣe ọwọ́ máa jẹ́ àlùwalẹ́ ọwọ́ agbè sọ́run ìwọ́n fọrùn nù báyìí. Allah. ìwọ́n fọrùn nù báyìí. ilaha illallah. a rí òdì ní wákàtí mẹ́ta omi fi wá lọ́wọ́rọ́ látara ọrùn ọmọ. ilé àdàbùtù yàbùnà ìyàsọ̀gìrà. bàbá wa sọ fún ọmọ àgbẹ̀sẹ̀ mi mọ́ dọ́ọ̀nù rẹ ni. Allah. Ṣé mọ̀ dá kaṣọ síbẹ̀? Allah. Ṣé mọ̀ dẹ́jẹ̀ síbẹ̀? Allah. Ṣé mọ̀ ni ọmọ rí gbé? Adábùtù ya bùnà ìyá sọ̀gírà kò ń jàyà ọmọ tó àdùnfílì kù bàrà yìí. Bàbá mi wá sàlù ó fi wá sàlù àlẹ́ pẹ̀lú omi tó lọ́wọ́rọ́. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wọn àwọn pẹ́ mbolo tó ti rí omi gbóná. Allah. Ọlọ́run òun lòun fi pọ́n ilaha illallah. bàbá wa ni bàbá wa ni bẹ́ẹ̀ látò ní lọ. aláhùnmá látúnṣe kí ó hàrá jahannama. látàyé àti lákìyàmà mọ́jọ́ ọmọ náà jahannama láyéláyé. aláhu akbar kabira. ẹ sì sàmí. àmín. bó ni wọ́n ti ṣe sí bàbá rẹ̀. لتكن لهما أف فلا تنهرهما وقل لهما قولا كريما لا يا نبي سليمان عليه الصلاة والسلام ẹ̀dá kun jòrè ọlọ́run ìtọ́jẹ́ kọ́ mọ èpè ọ̀pọ̀ láyé ọmọ ń fi bàbá rẹ̀ lajú. Allah. ọmọ ń fi tòbí ìyá rẹ̀ ń fi lajú. ilaha illallah. bàbá wa kàwé tó ṣe gbogbo ẹ̀ tán yóò bá wa kí bòsí má bàbá anabi suleimana. awala uta ala ila suleimana ani akaraja ila libari tara jaba nfa karaja falamu yeji duse anfa mara wasira hu asiba aye guso filibari. ẹ̀dá kun torí ọlọ́run ọlọ́run sọ fún suleimana tọrọ fẹ́ràn ọlá ó fẹ́ràn nǹkan mèremère ọlọ́run wa sọ fún pé lásìkò yìí ó rí nítorí tó rí rú ẹ̀mí. Allah sulemani wọn bẹ kílẹ̀ ó tètè mọ́. la ilaha illallah. ilẹ̀ wa ma wa débi odò kò rí gangan. Allah. ẹni ọlọ́run máa ń bẹ̀ lára rẹ̀ kọ́ bá ń kí bò sí ọlọ́run dáadáa. fọmọra wa sílẹ̀ o ayé gúúsọ̀ filibari ìfàjà àbàkíyàtò mi kà fúnra wọn ha àbùwà àbùnì àríbá. bábù mi dùn. وباب من ياقوت وباب من جوهر وباب من زبرجد لا اله الا الله النبي سليمان عليه الصلاه والسلام àwọn jáde síta kò rí nǹkan kan àwọn sọ fún fúre tù mí náà lè wọnú odò lọ àwọn adé odò orí kìíní náà la ilaha illallah. Erigun mẹ́rin ló ní. Láhà àbúhábù bábù mi dòrí. Lẹ̀kùn mẹ́rin ní mẹ́mẹ́ kò sì sọ máa dérí ilẹ̀kùn bẹ́ẹ̀ ní sì ń bẹ́ẹ̀ nu omi omi ò sì yá wọlé. Bábù mi dòrí. Lẹ̀kùn kan alúùlù ni wọ́n fi ṣe. Wọ́n bá bọ̀ mi yàkútì. Lẹ̀kùn kejì yàkútù ni. Wọ́n ẹsẹ̀ yìí wàbà bò mí jawari. ìsọlẹ̀ kò kẹ́ dánú ni. wàbà bò mí zabari judi. adirukunla wàlà yẹdi kulu mi ni a kọtura tọ́mọ ìwọ̀n fi aṣa bá ní hasana wàwà kọ ìwọ̀n ni ó sílẹ̀ omi ò sì wọlé. ẹ dàgbẹ́ ni ọlọ́mọ mẹ́la rẹ̀ kọ́ bá ń kí bó ṣe ọlọ́run. alahu akbar kabiira. ìwọ tó ọba lẹ́mìí láti tọ́jú bàbá rẹ̀ àbí ìyá rẹ dákun dìde lẹ́sẹ̀jú kan. Allah. wọ́n bá ṣe sallallahu ala Muhammad. sallallahu alayhi wa sallam. ó wọ àwọn àyà wa nìkan ni mo gbọ́. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìgbọ́wọ́ èèyàn ọ̀dọ́. sallallahu alayhi wa sallallahu alayhi wa sallam. wa wajada fiya shaban hasanan anabi sulaimana awo ara dɔ nbɛnu kini yi omi o si wọlé ari tó feri kalẹ̀. kọ́ìmọ̀ ìsọ̀lì fadala aleyhi suleiman wasala wanyamuri ifa kọ́la kánà àbí mọ̀kìdùn àwọn mi àmì ya. ẹ máa gbọ́ kí ni ọwọ́ dààmú bí mo ti ni mo lọ́lá tó ìrírò eléyìí. la ilaha illallah. kí ló ṣe fọlọ́hún tóbi rírú ẹ̀ ó bẹ́ẹ̀ ni ó ní ìyá òun. àmúyá òun. afọ́jú ni. àbí mo kì í dùn. bàbá àwọn arọ ni. فخدمتهما سبعين سنة فلما أدرت وفاته òun wá sin àwọn méjèèjì fógójì ọdún òun fàáyà gbọ́n. la ilaha illallah wọ́n fa bàbá pàmò yìí wọ́n sì máa fàyà ń tẹ̀tẹ̀. tẹ́nì kò sì di tẹ́nì kan lọ́wọ́. lẹ́mọ́ àdọ̀rà tí wọ́n fa tu mi ìgbà tí kú wá fẹ́ di tó fẹ́ pààyà mi. kọ́ láti aláhùnmá àtìlẹ̀ òwúrọ̀ fi tọ́ àtìkà. ọlọ́run o ọmọ mi tọ́jú mi ipa owó ọ̀ka kọ́ máa fún mi lówó kọ́ máa lu àlàáfíà rẹ̀. ilaha illallah. mo ṣe tẹ́ mo fẹ́ máa bọ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run àbámájọ ó lu ẹ̀mí kúkúrú láyé. Allah wàlámà àdọ̀rà tí wà fà á tù ó ní bẹ́ẹ̀ ni mo lòun ṣe pẹ̀lú ìyá òun àdúrà tí ìyá ṣe mu. Allah. òun akadumọ baba. òun fọ́ bàbá pọ̀n káàkiri ọlọ́jọ́ wa fún bàbá náà. اللهم استخدم ولدي في مكان لا يكون للشيطان عليه سبيل. اللهم ọmọ mi tọ́jú mi wọ́n bá ń fi síbi tó ṣe pé ṣètánì ò ní ráyè dọ́dọ̀ rẹ̀. Allah. yóò máa gbádùn láì ṣiṣẹ́ yóò máa rí gbogbo gbádùn ayé láì ṣiṣẹ́ ọ̀nà tán bí bàbá ti ṣàdúrà náà nù. fakara jitu ilẹ̀ libari fọwọ́jà jitu azi lẹ́kọ̀ọ́gbà fakọ́ni dakali tu abakọ̀ la suleimanu fi ayi zamani kunta. ọlọ́run ah! bá ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ òun bá lọ bí odò lòun bá wẹ̀ lòun bá rí adodo náà lòun ọ̀ma bá tẹ̀kùn ti tì di síbẹ̀ bóun ti bára òun bẹ́nu ni anabi suleiman náà ni o ti tọdún mélòó tó lò ń bẹ. Allah kuntu fi Ibrahim. ó ní láti gba anabi Ibrahim lòun ti wà ń bẹ. Faqala Suleiman qala rabbi awsini. أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى إيه. وأدخلني برحمتك في عبادك الصالحين أوزيني Màmí ọlọ́run ọ̀ ṣéwù làbí bù. A ní àṣìkúrò ní ìmọ̀ta kálẹ̀ tí àmì àmúta aláyà. Ẹ dẹ́kun ẹ máa ma kí bò sí ọlọ́run. Wà á lọ wà lè dáyà. Wà á ní àmàlà hàn tẹ̀rí náà. Wà á di kílìlì bí rábàtì káfí ìbàdí ká Lànà bí Sùlẹ̀mánà náà bá wà ra wọ́n síwájú ọlọ́run. Àwùsí ni àní àṣìkúrò ní mẹ́tàkà lẹ́tì ani àmúdá aláyẹ. ọlọ́run fi mà mí bó ní ti dúpẹ́ ìdẹ̀ra tó ṣe fún mi. wàhálà wàlídáyẹ. ó lèmi náà ti róbi mi tọ́jú láyé báyìí. wà á ní àmàlà sọ́ọ̀lì hàn tàrí náà. àmàlà sọ́ọ̀lì hàn tàrí náà. àmàlà sọ́ọ̀lì hàn tàrí náà. ibi tí mo fẹ́ dúró nù ni ọlọ́run wá fún mi níṣẹ́ eré kánṣe tí ó yọ ìrẹ ọlọ́run nínú. Allah. mo wá bí gbogbo wa tá wà ní jòkólẹ̀ yẹn. ẹ̀yọ́ gbọ́n wọn lọ. amala sọlẹ̀ à ń tẹ̀rẹ̀ dá. amala sọlẹ̀ à ń tẹ̀rẹ̀ dá. وادخلي برحمتك في عبادك الصالحين ẹni ó ní ìyá láyé kò mọ tọ́lọ̀ ń ṣe fóun. Allah. ẹni ó ní bàbá láyé kò mọ tọ́lọ̀ ń ṣe fóun aníwàlá bàbá òun bọ̀. àmàlà sọ́ọ̀lì hàn dẹ̀rẹ̀dọ̀. àfa Musa owó lẹ́bi pilẹ̀ gbogbo nǹkan wọ̀nyí. àmàlà sọ́ọ̀lì ha dàrọ́dọ̀. ẹ̀yin jẹ́ kí dídáhùn kẹ́pẹ́ yẹn ẹ̀ yóò sún yẹn ṣe. àmàlà sọ́ọ̀lì ha dàrọ́dọ̀. mo wálé yóò ní mo wá ṣe wá sí sálẹ̀ àṣà mọ́tò bá rí sílé ọ̀dọ̀ mi. Allah. ní ẹ̀pọ̀ tún bẹ̀ náà ni thirty thousand ni wọ́n fi yọ. bẹ́ẹ̀ni ẹyẹ kó mọ. ẹni tí bẹ wá máa ń kankan. akarama kó mọ. bọ́ọ̀ni wá máa ń tẹ̀yìn à ń fojú rí lójú ọ̀nà. ni àmàlà sọ́ọ̀lì ha tẹ̀lé dọ́. tọ́lọ̀ ń kó yẹn yọ mbẹ́ wa ló sì pè mí wá. la ilaha illa. ẹ sì ń ṣàdúrà ẹ̀mí kúkú ẹ ń lo ara yìí lòkulò ẹ lánú wa. Allah. gbogbo àwọn bàbá wa àwọn afa ńlá ńgbà tá a lò wọ́n lòkulò tọ́lọ̀ ń palẹ̀ mọ́ wọn tá a láfi dípò wọn. la ilaha illallah. Allah. a kàn fọwọ́ ra jù Allah. Ọlọ́run. Àmàlà sọ́ọ̀lì ha tẹ̀rí dọ́. Ẹni tí bá ń bẹ́ ṣiṣẹ́ tọ́lọ̀ wọ́n yọ ọ̀nù sí. Kọ́dà kò kó dìde, bẹ́ẹ̀ mi ti dìde. Kìyàmá wọ́n kún dá. Ẹ béèrè owó kẹ̀kẹ́ mo wá Ẹ wá ń béèrè owó sí mi lápò. Wàhálà ìjọ̀nà bí i. Wọ́n yẹ dábàá kárùn-ún rẹ̀ fíì. خلق السماوات والأرض ọwọ́ tí mo nà yìí kò sówó tó ju owó yìí lọ one thousand. rọ́bànà. kò sówó tó ju owó náà lọ one thousand. bí àmì bá ń bẹ láyé pẹ̀lú wáàzì tí mo gbọ́ lálẹ́ yìí. ní lọ́dọ̀ ìyá náà èmi náà máa wá fọwọ́ ẹ̀ máa ọrùn. sẹ́fẹ̀ mú mi gbóná. àmọ́ kò sí mọ́. àmàlà sọ́ọ̀lì ha tẹ̀lé dọ́. kò sí bàbá má kò sá àfa mọ́. àmàlà sọ́ọ̀lì ha. àbátí ń bá fúre ọlọ́run nílùú eléyìí tí wọ́n fi sínú ilé rẹ̀ ọlọ́run èyí tó ju tẹ́mi ó fún ìyàlọ́ bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run. Allah la ilaha illallah. Usman ẹni ọba fẹ́ kú mi. one thousand. bọ́ọ̀ bá ní one thousand mọ́tì jáde. bọ́ọ̀ bá ní one thousand mọ́tì jáde. látẹ̀síkù wa náà lìgẹ́yìrì rọ bí kà sí dáta. àbọ̀ àtúnyẹ́yìn lẹ́yìn bá rí yín ẹ̀yẹ́yìn ẹ̀túnyẹ́yìn lásán. Oh, oh. La ilaha illa Allah. Àwọn àbí wọ́n ti wà lálẹ́ jẹ́ náà. Ó ní èèyàn mẹ́rin. La ilaha illa. Ẹni ọba kẹ́wọ́ kọ́wọ́. Láti ẹ̀sìn kú wa nà. Ní one thousand. Lígẹ̀ ìrì rọ́bì gàtí ń dẹ́tẹ̀. Àwọn àbí ọkà gidi máa rí. Wọ́n wà lé àlímù. Àtọ̀ náà ni tọ̀tọ̀ mímí báyìí. Wà á bẹ̀rù láyà ara. Ẹ̀mí àti mú dàkadì ní fàyídà ṣàkàwùtà. one thousand o ti lè jáde. ilà ìbàdí gàánàmà. ipò ọlọ́run o mo fẹ́ tọ́jú yá. tẹ̀síkúrò yìí mọ́ ilà lẹ́bi là ayé rọ́hámù. láàyè ọgbà rọ́bì. ọgbà tó kù sí jẹ. kàmá amari tata dọ́rọ́. ọ̀yá dún ọgbà tó kù sí jẹ. ìkànnà láyé rí ju kan. ọgbà wa tẹ wọn kù sọ. ilà mùsùlùmí. lọ́pọ̀ bọ̀ ọlọ́tọ̀tọ̀ onílé mi. mọ̀ mú ọwọ́ wá di. àní ọmọ wọ̀ rẹ̀ wá. ẹ tọ̀tọ̀ dúró báyìí wá dúró báyìí. Allah, Allah. Sọ ti tẹ́ ni. La ilaha illahu Allah. Gbogbo àwa tá a dọ́lọ̀ lóhùn yìí. Ẹ dákun ẹ tẹ wọ́n wá báyìí, ẹ jẹ́ tẹ wọ́n báyìí. Àdéhùn kàrọ̀ mi. Ẹ wá ọlọ́run wọlé ṣé wọ́n á mi. Kama màrí dada dọ́lọ̀. Wọlé bàbá alágbàjì. Wọlé bàbá ẹlẹ́hàá ní pàkátà wọlá sẹ́wù sàlẹ́àtì wá wọlé gbogbo àwọn wọlé ọlọ́run tó tẹ̀lú lọ́rìn èyí tá a mú wáwájú rẹ ọlọ́run yìí mọ́sàkà kún amalan sálẹ̀ àtẹ̀rẹ̀dá o. adiuka rọbì kátẹ́wọ́ wa. màmá ìdá dàdọ́rọ́ wa nǹkan nàlá yẹrì jùkà ilà mọ́sìnà. ẹ bọ́wọ́ rẹ bọ́dún ọlọ́run àti wẹ́ẹ́bí dákùn sí tó sẹ́kù lẹ́yìn wọ́n ní máa lọ ọlọ́run bá kọjá láyé àfẹ́ mọ́ ọlọ́run sì ni ó tó lásìkò tí wọ́n wí ni yóò wọlé àwọn yóò bí abùkátà wa ẹ lè jókòó lẹ̀. ẹ̀yin tẹ́ bá ti mọ́ wọn náà ni ọlọ́ tẹ́ tún five hundred ẹ̀yin tẹ́ ti náà yàtọ̀ five hundred five hundred nkanala yẹri juga ilà mọ̀sílọ̀ wàlàkọ̀dì alimutu. بأن أفوأك أقدر أدعوك ربي كما أمرت أتضرعا الله الله ọwọ́ jẹ́ yẹn mẹ́ta ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú àti ìrọ́bìnrin kankan ọlọ́run ṣàánú ọlọ́run. Ya Rabbi ní àsùnmájì tòun bí yàgẹ́ rọ́jà. Allah Allah. Wàlá kọ́ di alimudu. بأن أبواك أعظم الله أدعوك ربي أبرد أتضرع ọlọ́run gbogbo tí ń jẹ́rùn òsì pátápátá máyà pásá yọ̀ọ́ kó lálàmọ́ rẹ̀ ẹ̀ sì sàmíjẹ̀ mọ́ abẹ́yẹn ọba lọ́wọ́ lọ́wọ́ ta ló mú kọ́bọ̀ yẹn àyè àṣẹ pé. ó mú kọ́bọ̀ yẹn àyè àṣẹ pé. òsì ní jẹ́ báwọn kan. àìlà àìlàlà. àjùlọ wọn lọ ti jàgá jù lọ wọn lè fẹ́ lómi jàgá jù kó. ẹ fọwọ́ pẹ́jú ètò ọdún mẹ́yìn náà kalẹ̀ ọlọ́wọ́ ṣe fún yín. alùbáríkà ọlá àbá sàlẹ̀ àti ala ah, ilaha illallah. fadadi tu yadi ilé ika ike. àwọn ọmọ bẹ̀rẹ̀ kan five hundred. tẹ̀kúta yadé ika na wẹ́ẹ́ ni. ọba rẹ̀ lalu barikẹ́. nítorí kìsà ni wọ́tú sílẹ̀ ni. Ah, tí ó dùn mọ́ ọlọ́run ṣe fún. ìlànà fìlì rọ́ṣẹ́ ni. sábà máa ń nẹ́sí bẹ́ẹ̀ èmi náà mọ̀ ní. wàkẹ́ ìfarun yìí tàtẹ́ tìrúkú ni. tí ó dùn mọ́ ọlọ́run ṣe fún. wọnàrú sáwùkì fi káwárí. yẹ́sùn nùbìnà àsùnù دوننا طاب غني بلدي فلم يعلم بأن àfihàn kọ́ bá wá sí dùdú dé yà yìí ọlọ́run ó sì ọ sínú àtẹ̀mọ́ bá wá. fàyínà dàtẹ̀ dùrù ma. Ah, ah, ìwọ tó yà kìíní yà yìí. ìrọ̀lì bísí ká sọ́mọ́ni. fàlámù yà àlà bí anagabi. àfihàn kọ́ sí ròyìn abali. àwọn ọmọ yẹn lẹ́nu bàríkà ẹ jẹ́ wọn ma. fàyínà dàtẹ̀ dùrù ma. yóò dá di bisi mi ka sọ. kọlọ kọlọ ẹdun báyìí. fàáyà àlà wàháyà àlà liman yadihu kafi kabari. ala. fàáyà àlà wàháyà àlà. two hundred two hundred. yà sọ ìbálẹ̀ madari. ala. madari tu yadi ana wajami umayyaha wakami waladi. ala. nakulu aluma ya sanadi. ala. aluma aduma ya odari. ọ̀dà bí eré ni ẹlòmí mú tẹ̀sùbà ọ̀hún ká ọlọ́mọṣọ lẹ́nu tó wà káwọ́ láyé. wà á wàlá di. ọ̀yẹ̀ tẹ́wọ̀ yìí tẹ́wọ̀. ẹ̀kúndù alùmọ̀ ya sànàdì. alùmọ̀ alùmọ̀ ya odari. ala láìla. ẹ̀ tẹ́wọ̀ yìí ọlọ́wọ́ wọlé ní muhammad àtẹ̀mí àtẹ̀yìn àtàrọ́ ọmọdọ́mọ wa fi wá sínú ẹni tí ó máa kọ̀ntúrò bílíọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀mí púpọ̀ tàlàfíà rà mo ti wulẹ̀ kórè ayé yóò pọ̀ tó ènìyàn jẹ́ inú tó ṣe fún alálìkíyàmà ẹ máa tọrọ tẹ̀fẹ̀ láàrin ìṣẹ́jú kan. yàrá wájú mahamubi wàhálà olùmọ̀tìlúbi fàyànà rally dazu mi. ẹ fọwọ́ rẹ bọ́jú wàláyé o ti rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ àwọn tí wọ́n tẹ̀lú lórí. láyínà dúnrẹ́hùn aṣọra. awakọ̀ ọdẹ dẹ́ra. fọkùnà baraka hólé awo. àwọn tó o bá kọ́kọ́ dé yàrá yìí. wàlá ẹlẹ́jì dùn wàlá àbúrò wàlí bìrìkì wàlí eh. kùmí. láyínà dúnrẹ́hùn aṣọra. fọkùnà. باركه الأبرك الله ولا نجد الله ولا أبرك سوى الإبريق والقوم له عبد الغني هادي في شكل في منصور تجلى وجه محبوب يا الله يا الله